إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا a fi ẹyìn fún Allah a fi fún un a tọrọ àti ọlà fún wa wa Muhammad. ẹni tí aláwọ̀ rán níṣẹ́ sí wa ó sì jẹ́ iṣẹ́ náà dé òpin kò ṣẹ́kù sí ibì kankan kí ìkẹ́ àti ọlà kí ó máa bá ànábì wa àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ ẹ̀yin ẹrú sí Allah. òní ni ọjọ́ júmọ́à òní ni ọjọ́ júmọ́à ọjọ́ júmọ́à jẹ́ ọjọ́ tí Allah ṣàlẹ́sà jùlọ nínú àwọn ọjọ́ méjèèje tí ń bẹ nínú ọ̀sẹ̀ kọ̀ọ̀kan. déètì òní ni ọjọ́ keje oṣù kọkànlá ọdún 1442 ọjọ́ keje oṣù kọkànlá ọdún 1442 ní ìjẹjọ kútùbà wá dálé orí masajidullah masajidullah. rọ́fọ́ masajidillah ṣíṣe àgbéga àwọn mọ́sálásí Allah ṣíṣe àgbéga àwọn mọ́sálásí Allah òun ni àkórí kútùbà kútùbà wa tòní náà yọ jẹ́ abala kejì. Uh, Agbọn ni ọ̀rọ̀ náà fún ìrántí a fi rinlẹ̀ fún wa wípé Allah subhanahu wa nínú suratu Nur ó yọ̀ǹda fún wa pé ká ṣe àgbéga ilé rẹ̀ nínú gbogbo ilé tí à ń kọ́ láyé èyí tó jẹ́ ti tàláò nínú rẹ̀ kò tayọ àwọn mọ́sálásí alimasjidu alimasjidu yìí Allah subhanahu wa ta'ala òun ló ní a sì sọ ìtumọ̀ ìní ìní mọ́sálásí wípé ìtumọ̀ rẹ̀ ni pé Allah nìkan la gbọ́dọ̀ máa jọ́sìn fún nínú rẹ̀ a ò gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan míì níbẹ̀ a gbọ́dọ̀ sọ mọ́sálásí di ibi tá a ti máa pe ṣéhù ibi tá a ti máa pe ẹ̀mí òkú ibi tá a máa pe ẹ̀dá míì yàtọ̀ sí Allah. lẹ́yìn náà a jẹ́ kó yé wa wípé ṣíṣe àgbéga àwọn mọ́sálásí ó kó àwọn nǹkan mẹ́fà sínú kíkọ́ mọ́sálásí ṣíṣe ìjọsìn nínú mọ́sálásí ní àwọn ìjọsìn tó tọ́ súnà bákan náà kíkọ́ni ní ẹ̀kọ́ alukur'an àti ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ hadith ẹ̀kọ́ súnà ànábì nínú mọ́sálásí ara gbígbé ilé aláùgá ni. lẹ́yìn náà gbígbé ìnáwó mọ́sálásí ara gbígbé ilé aláùgá ni nítorí pé mọ́sálásí ó ti di tó ní bùkátà pẹ̀lú àwọn nǹkan tí à ń lò nínú rẹ̀ tó ga sí pé owó ni a fi ń rà á ohun tá a fi ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí òkúta kọ́ la fi rà owó la fi rà láti lè fi ṣe àgbéga ọ̀rọ̀ Allah nínú ilé rẹ̀ atẹ́gùn tí ń fẹ́ sí wa yìí ó ti di ìnáwó nítorí pé yálà iná ìjọba yálà jẹnẹrétọ̀ òun náà ń já sí ìnáwó torí pé nẹ́pà ọmọ béèrè owó bẹ́ẹ̀ sì ni owó láfi ra jẹnẹrétọ̀ owó náà sì láà máa fi ra epo sí lọ́sọ̀ọ̀sẹ̀ ṣíṣe àwọn nǹkan wọ̀nyí ó ń túmọ̀ sí pé a fẹ́ kí ilé àlọ́ọ̀ àfẹ́ kó di ahoro àfẹ́ kó sú àwọn èèyàn láti máa wá síbẹ̀. lára nǹkan tá a tún mẹ́nu bà òun náà ni ṣíṣe àmójútó ìmọ́tótó àwọn ilé Allah. ìmọ́tótó ilé Allah ara gbígbé ilé Allah tóbi ni nítorí pé tí ilé àlọ́ọ̀ àwọn mọ́ṣáláṣí rẹ̀ tó bá di ilé tó kún fún jàǹkáwọ̀ tó di ilé tó kún fún eruku tó di ilé tó kún fún ìdọ̀tí tó ga sí pé ẹnikẹ́ni tó bá wọnú rẹ̀ ìdọ̀tí ó yí lára àwọn èèyàn ò ní fẹ́ wọnú rẹ̀ a sí pé ìṣe ìmọ́tótó mọ́ṣáláṣí à ń gbé ilé aláwọ̀ tóbi ni èyí tó wá parí ń bẹ̀ òun náà ni pé àwọn tí aláwo fi ṣe aláṣẹ mọ́sálásí òun náà ni àwọn ìmáàmù mọ́sálásí àwọn ìmáàmù mọ́sálásí wọ̀nyí ẹni tó bá ń ṣe ojúṣe rẹ̀ bó ti yẹ kó ṣe é náà ni ẹni tí kò ní máa pa ìrun jẹ fáwọn jẹ̀mọ́ rẹ̀ gbogbo ìrun wákàtí márààrún rẹ̀ yóò máa rí i pé òun wà ní àrọ́wọ́tó láti síwájú kírun fún àwọn ṣẹ̀sì mọ̀ wípé irun yìí náà ni orígun ẹ̀sìn kan nínú orígun ẹ̀sìn wa márààrún tó ga sí pé iṣẹ́ ojoojúmọ́ ni iṣẹ́ ojoojúmọ́ ni a sì gbọ́dọ̀ kírun lẹ́yìn èèyàn kéèyàn a gbọ́dọ̀ máa kírun lẹ́yìn ẹni tí ò lẹ́kọ̀ọ́ nípa bẹ́ẹ̀ tàbá rẹ̀ ń tó lẹ́kọ̀ọ́ tó fẹ́ jìn sílé àlọ́ọ̀ tó ga sí pé bá a wá ní ṣubú yìí bá a wá ní zúrì tàbí lọ́jọ́ júmọ́ a tó kírun lẹ́yìn rẹ̀ bá a wá lásìkò asri a tó kírun lẹ́yìn rẹ̀ bá a wá lásìkò àbá. àjọ náà ni bàbá lásìkò ìṣáì àbá àjọ náà ni irú ẹni tó fi jìn yìí dandan ni ká ní ọ̀rẹ́ tá a máa tarú àwọn bẹ́ẹ̀ nítorí kí ilé ọlọ́run kọ́ bá a pa á yun kọ́ di pé a kan àwa wọ̀ wọ́n ní ìmọ̀ọ́mù òsì ńlé wọ́n di pé kẹ́nìkan bọ́ wájú kírun fún wa ẹni tí irú màwo lẹ́mọ̀ tó mọ̀ tẹ̀fì ní ó kọ́ wájú kírun fún yín akúkú rẹ̀ nìkan nu mọ́ṣáláṣí wa ní àì tó ga sí pé àjọmọ́ ń kírun ni ẹnìkan wá ṣàkíyèsí pé tàbá ti jókòó àtàyá ọkàn máa ń fi ọwọ́ rẹ̀ méjèèjì ó fi gbá orí ìtàn rẹ̀ ni pa pa pa pa ẹni yẹn wá sọ pé àà alàgbà ẹ sáà máa fi ọwọ́ gbá orí ìtàn pàápàá ni lásìkò tá a bá ń ka àtàhíyà lọ́wọ́ èrò ti ṣe tẹ́lẹ̀ fi ń ṣe báwọn ó ní kílẹ̀ yìí tún ń pè ní àtàyíyà kílẹ̀ tún ń pè bẹ́ẹ̀ ẹ dákun irú ẹni yẹn yóò ti fẹ́ kírun kan rí pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n wojú ẹ̀ pé ẹni ìdàgbà bísímìláì ẹ̀bọ wájú ẹni tí òmò ṣe ń pè ní àtàhíyà sẹ́ẹ̀rì kó lágbára báwọn so nítorí náà ọ̀rọ̀ ìmáàmà kì ṣe ọ̀rọ̀ tá a dágun lásì kì í ṣe ọ̀rọ̀ tí a máa dágun lásì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù lónìí wọn ò èyí tó bá kírun wákàtí márùn pé nínú tó ti jẹ imamu tó bá kí wákàtí márùn pé ah ẹ wò sákẹ́dìtì ẹ̀ tí ò wá ìjẹ́ ẹ̀mú lọ sí gbòòrò. tó ká sùnbà fún wa tó kí lúrì tó kí asri tó kí mẹgírìbì tó kí ìṣáì kó lè ọ̀sẹ̀ kó lè oṣù kó lè ọdún ìnáhu ìmáàmù adlun ìmáàmù ní déédéé ìwọ náà mọ̀ pé ìmáàmù mọ́ṣáláṣí yín àsùnbà àlẹ́jọ kí ìyókù di ìṣáì ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ ẹ má sọ àwọn ìmáàmù di báwọn àìfẹ́ gbé bùkátà àwọn ìmáàmù àìfẹ́ máa náwó rẹ sáré àwọn ìmáàmù tó sì jẹ́ ọ̀nà kan pàtàkì nínú ọ̀nà tá à ń gbà gbé ilé ọlọ́run lárugẹ ó jẹ́ ọ̀nà kan pàtàkì nínú ọ̀nà tá à ń gbà gbé ilé ọlọ́run ga òun nìyẹn náà wà á ìmáàmù tá a bá ti yàn pé kó máa kírun fún wa tá a bá ti lọ tá a bá ti bọ̀ ó yẹ ká máa ní ọwọ́ rẹ̀ máa nà sí i báwọn bá fánẹ́bì náà nìyẹn wọn ò ràn ànábì ní àkọ́kọ́ kì í lọ bó òde kì í lọ bẹ̀rẹ̀ ilé máa ń wà trout ohun tó bá fi lè mú ànábì jáde ńlé sallallahu alaihi wasallam ìsáídà kó lójú ogun tó bá sì lójú ogun yóò fún wọn a gbọ́dọ̀ wá máa sọ pé à ta ni ó tún wá ká ìlà fún wa báyìí o ta ni ó tún wá ká sì fún wa báyìí kò gbọ́dọ̀ dí bẹ́ẹ̀ ohun tá a wálé ayé wá ṣe nìyẹn a sì gbọ́dọ̀ dúró ká tò sẹ́yìn ẹni tọ́kàn wá balẹ̀ sí wípé ohun alihamdulilayi àdúrà lókù ká fi gbé ìrun wa lẹ́sẹ̀ ipe kọ́lọ́n kó gbà ní ti nǹkan tí èèyàn máa rí lára èèyàn tá a fi sọ pé ọlọ́run ó gbàrún ẹ̀ ọlọ́run pé kó pé sí lára tí àdìsọ́láwà alẹ́ wẹ̀sẹ̀làm tí ó bá fi sí nílé ìtajà kó lọ sójú ogun tàbí kò tiẹ̀ kọ́mọ̀n tó bá lọ ọbẹ̀ èèyàn wò gan tó bá lọ ọbẹ̀ èèyàn wò tó bá lọ ọbẹ̀ sàádé kan wò yóò gbìyànjú kó lọ láàrin ṣubúì àti zuhuri tàbí láàrin asri àti mọ́gírìbì ni ọwọ́ ọjọ́ kan àlẹ́bísọ́lá wa alẹ́ tó jáde lásìkò òru tó tí wọn ò rí tí wọ́n ní kí Abubakar Sidik rọ́díyọlọ kó síwájú kírun fún àwọn wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rùn báyìí pé wọ́n fẹ́ ṣe Allahu Akbar tànébìdé sallallahu alayhi wa báwọn yẹn ṣe ní kó ti dé báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbin lórí irun láti fi sígínà fún Abubakar pé ìmáàmù ti dé abubakiri ọfà ẹ̀yìn ànẹ́bì ń sẹ́wọ́ sí pé dúró mọ kírun ẹ lọ abubakiri ó rì fà sẹ́yìn ànẹ́bì wa bọ́ síwájú nígbà táwọn ìgbìwà bọ́ síwájú tó wá kírun tán ni à èyí ti ṣe ìwọ abubakiri mọ́tẹ́ ń fún ẹ pé kó o dúró kó o kírun ẹ lọ àtìpà tó sáá bọ̀ sẹ́yìn à ó ní kò lẹ́tọ̀ọ́ fún ọmọ àbúkù hafa bàbá ẹ̀ níjẹ́ àbúkù hafa kò lẹ́tọ̀ọ́ fún ọmọ àbúkù hafa kó síwájú kírun fún ànẹ́bì ìjọ rẹ̀. ìwọ lànẹ́bí wa ìwọ ni ìmọ̀ọ́mù wa ìgbà tá a rí ọ làwọn èèyàn fi tì mí wájú mi ò sì fẹ́ bọ́ wájú náà àníkàmọ́ retí ẹ̀ náà ni kẹ́lẹ́ mọ bí tànẹ́bí ń ṣe àkọlé kan kọ́ mọ kírun wákàtí márààrún fún àwọn ìjọ rẹ̀ dé kò sí ìmọ̀ọ́mù kan tí ó mọ ṣàkólé kan irú bẹ́ẹ̀ tẹ́ẹ̀mọ̀ rí bódìjà tẹ́ẹ̀mọ̀ rí lóje tẹ́ẹ̀mọ̀ rí ní ṣọ́ọ̀bù kò pọ́síbù kò pọ́síbù ẹni tó bá ní mójútó bá a ṣe rí irun wa kí tọ́gá sí pé bálejò dé wọ́n bá bóńlé dé wọ́n bá a gbọ́dọ̀ mọ náwó ọrẹ sírú àwọn bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ in fact àwọn mọ́sáàsì kan bẹ ní lúrì wọ́n tilẹ̀kùn pa ni àbẹ́ẹ̀ tí ìlú àwọn mọ́sáàsì bẹ̀ ní lúrì wọ́n tilẹ̀kùn pa ni ní áṣírì wọ́n tilẹ̀kùn pa ni nígbà tí àwọn tó bá kẹfẹ́ kírun bá dé wọ́n á máa wá kọ́kọ́rọ́ káàtì pé ibo wa ni kọ́kọ́rọ́ wá wà báyìí o ìmáàmù ò ní sí àráǹdì ah, ebi ń pa ìmáàmù náà ìmáàmù náà ṣe màlẹ́kà yóò jẹun àwọn jàmáà kò ti sí rèé wọn ò díyè inú pé kí wọ́n lọ kí wọ́n bọ̀ kí wọ́n ní ìmáàmù wa ẹgbẹ́ nǹkan báyìí òun náà sì ní wo rẹ̀ wọ́n padà wàá fara kín torí náà ẹ jẹ́ ká tún ra wa ṣe gbogbo ń ta wá kà lẹ́yìn ẹnìkan ò gẹ́gẹ́ bí ẹni tí ò rí kan ṣe ẹ̀wọ̀n kan máa nǹkan mẹ́fà ní ọ̀nà àgbéga kíkọ́ mọ́sálásí kíkọ́ yàn ní ìmọ̀nù mọ́sálásí ṣíṣe ìmọ̀tótó mọ́sálásí kíkírun fún àwọn èèyàn nù mọ́sálásí àbí àti. nínáwó lórí àwọn ìnáwó mọ́sálásí bó o ṣe wà yìí o tọba bá rẹ dáadáa wọn ò níbi kankan nu pé ọwọ́ akéré tán o kó o máa rí kankan ṣe kó o tó kú ò láyé àdánwò ni o ò dá o ò wọ́pọ̀ kọ́ ọmọ kọ́ni lẹ́kọ̀ọ́ kùránì àtàdísì nínú mọ́ṣáláṣí ọlọ́run láti fi ṣàgbéga fún un. bákan náà wọn ò lè béèrè owó náà owó pẹtiró owó jẹnẹrétọ̀ owó dísù kó o rọ́wọ́ tì bàkò òrí yẹn ṣe. bákan náà o tún ríra rẹ gẹ́gẹ́ bí ẹni tí ò lè gbálẹ̀ mọ́ṣáláṣí ẹni tí ò lè já dànkáwọ́nú mọ́ṣáláṣí ẹni tí ò lè mú pàǹtí kúrò nù mọ́sálásí ó tún ríra rẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó lè máa náwó rẹ sí ìmáàmù ilé wo ló wá fẹ́ gbéga sọ ilé wo ló fẹ́ mójútó nínú ayé kan tó wá yìí ilé wo ló fẹ́ mójútó tó dàbí ilé ọlọ́run o gbọ́dọ̀ rí kan ṣe nínú mẹ́fẹ̀ẹ̀fà o o gbọ́dọ̀ rí kan ṣe ọlọ́run ṣe é nírọ̀rùn fáwọn ẹlòmíì débi wípé wọ́n á kọ́ mọ́sálásí wọ́n á gba ìmọ̀ọ̀mù síbẹ̀ wọ́n sì mọ fún ìmọ̀ọ̀mù yẹn lówó tí òfin ní máa rìn káàkiri ìgboro lásìkò irun. àwọn kan ń ṣe báwo àwọn kan tí sẹ̀bìlì láì nìkan ni wọ́n lè dá tẹ́ bá gbé àpótí fí sẹ̀bìlì lọ́dọ̀ wọn wọ́n tọ́ bá kù wọ́n fi ibẹ̀ òun ṣe àgbéga ilé ọlọ́ọ̀ náà àwọn kan ìmọ̀ọ̀mù ni wọ́n náwó rẹ sí. Si òun ti àgbéga ilé ọlọ́run náà nù àwọn kan mọ́sálásí ni wọ́n máa gbá mọ́sálásí ọmọ ọmọ tónítóní ní gbogbo ìgbà ọ̀tọ́lọ́run ní kóun rí ṣe ń tiẹ̀ nù so ọ̀hún kálukó wà bí rẹ̀ léèrè pé nínú gbogbo àwọn ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà tẹ̀sí sọ pé kí n gbàgbé ilé olúwa ẹlẹ́dàá mi ga èwo nínú mẹ́fẹ̀ẹ̀fà yìí lèmi rí ṣe ọgbọ́dọ̀ rí kan ṣe o ọgbọ́dọ̀ rí kan ṣe ṣẹ̀wárì nínú gbogbo àwọn ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà yìí ìkọ̀ọ̀kan wọn lórí ládàá o ṣùgbọ́n léyìí tí ètò lè fẹ́ kéré jù lójú wa tó lè fẹ́ kéré jù pé á eléyìí ó kéré ó kéré òun ni gbígbálẹ̀ mọ́sálásí sísa ìdọ̀tí mọ́sálásí jíjájà nǹka wọ̀nú mọ́sálásí olókéré jù lójú wa torí pé ẹni tá ẹ ojú tá a máa fi wo àwọn tí máa gbálẹ̀ ìlú tí máa kó dọ̀tí ìlú ojú ẹni tí ò rí ṣe la máa fi wò wọ́n ojú ẹni tí kì ṣe èèyàn pàtàkì la máa fi wò wọ́n láwùjọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ọ̀nà tá à ń gbà gbé ìlú ọ̀gá èyí tó ga jù lójú ọmọnìyàn oníkẹ́nìkan gbé owó láwá kọ́kọ́ mọ́sáàsì jẹ̀rànjẹ̀ràn kó gbé owó láwá kó gba ìmáàmù sílẹ̀ kó máa fún lówó oṣù ìyẹn tóbi lójú wa dáadáa ìyẹn tóbi lójú wa dáadáa ṣùgbọ́n èyí tó kéré jù tó yẹpẹrẹ jù òun ni ká máa sa ìdọ̀tí inú mọ́sálásí ká máa ṣe ìmọ́tótó inú mọ́sálásí ìyẹn kéré lójú wa bó ṣe wá kéré náà ó wá kéré débi pé òun ló ṣìpù jù òun ló rọjú jù òun náà wá ní àwọn èèyàn wá sáǹdì ẹ jù bó ṣe wá kéré lójú wa yìí ó wá jẹ́ nǹkan àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá ó jẹ́ nǹkan tí olúwa tó pàtàkì púpọ̀ kódà anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun gan pàtàkì ẹ̀ bó ṣe pàtàkì kákọ́ mọ́ṣáláṣí bó ṣe pàtàkì àwọn tí ń mú owó ọrẹ wá fún un bó ṣe pàtàkì àwọn tí ń náwó sórí mọ́ṣáláṣí bó ṣe pàtàkì àwọn tí ń kọ́ra wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn nínú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ náà ni àléjì pàtàkì ẹni tí ń gbàdẹ̀ mọ́ṣáláṣí ohun tó jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ni pé nínú hadisi Bukhari àti hadisi Muslim àti nínú àwọn tíra sunan láti ọ̀dọ̀ abu huraira radiyallahu anhu ana aswada rajulan awi mura'atan kana yakunu fil masjid yakumu li masjida wọ́n ní ní àsìkò ànábì sallallahu alayhi wa sallam ọkùnrin áfíríkà kan aláwọ̀ dúdú kan ó wà nígbà náà rìwáyà kan sọ pé obìnrin ni ẹni náà nígbà tí rìwáyà kan sọ pé ọkùnrin ni ẹni náà èyíkéyìí kó jẹ́ ìbá àjọkùnrin ìbá àjẹ obìnrin kókó tá a fẹ́ dìmú bẹ́ẹ̀ ni pé káànà yẹkúnú fìlè masjid ẹni yìí wọ́n máa ń wà nínú mọ́sálásí ìyẹ̀kú mọ̀lẹ́ masjida ti wá rí pàǹtì yóò mú un. tó bá rí lẹ̀tọ̀ dọ̀tí yóò gbà tó bá rí jàǹká àwọ̀ yóò jà tó rí kẹ̀lẹ̀bẹ̀ ní àlùwàlá yóò fomi fọ́nù gbogbo tó ti jẹ́ ìdọ̀tí nínú mọ́sálásí ní àyíká mọ́sálásí ẹni yìí ó ń ṣe ìmọ́tótó rẹ̀. fàmáàtà wàlámù ya'lam nàbí sallallahu alayhi wa sallam bí yìí. ẹni tí ń ṣèmọ́tótó yìí ló bá kú ànábì ò sì mọ̀ kó kú sallallahu alayhi wa sallam vazakara hula taya omi ó wá di ọjọ́ kan lẹ́yìn tẹ́ni ti kú tán ni o ó wá di ọjọ́ kan ànábì wa ni lágbága tí mo gbálẹ̀ mọ́sálásí ńkọ́ tí mo bá ní tún mọ́sálásí ṣe níbo ló kọ́ọ̀lù. Fakol ma fa àlàzálìkà lè ìsàn òní kí ló ẹni yẹn kí ni ń ṣe lọ́wọ́ níbo kí mú ya Rasulullah ah àwọn sọ̀hábà tó wà ní ìjókòó wọn ni ma ti kú o ti kú ẹni tí ma tún mọ́sálásí tí máa jẹ́ kí ilé àlọ́hù mọ́ tónítóní ó ti kú afala azantumuni kì í ṣe tẹ́ ẹ̀ sọ fún mi pókú kí ló fà á nígbà tó kú tẹ́ ẹ̀ sọ fún mi fàkọ́ọ̀lù ìnáhù kánà kaza wà kaza wọ́n ní ohun tí ò já sọ fún ọ báyìí káwòdì ni o rìwáyà kan wá lórí báyìí kásá báyìí káwòdì rẹ̀ wípé ẹni yẹn kú sọ́wọ́ alẹ́ a sì rí i pé o ti wọlé o ti sùn a fẹ́ dàrú mọ́ ọ lójú la fi lọ sí fúnra wa nínú rìwáyà míì wọ́n sọ̀rọ̀ rẹ̀ pé ṣé bí just a man tí máa ń tún mọ́sálásí ṣe ni ọ wà kú lásẹ̀wà máa jí ọ just an ordinary person tí máa ń gbálẹ̀ mọ́sálásí tí máa ń ṣàdọ̀tí ìyẹn láwọ̀ àtẹ̀wà máa jí ọ fún fàhákọ̀rú ṣáàdàhùn wọ́n fojú tẹ́ńbẹ́lẹ́ wo àlámọ̀rí ẹni náà kọ́ọ̀lù ànábì sọ pé. fàdùlùní alàkọ́bùrì yìí ọ̀yá ẹ wá júwe sàárì ẹ̀ fún mi báyìí ibi tẹ́ ẹ sin sí mo fẹ́ lọ síbẹ̀ wọ́n wá mú ànábì lọ síbẹ̀ fàátà àkọ́bùráhù fasọ́là àlẹ́ yìí ànábì sallallahu alayhi wa sallam ó wá lọ síbi sàárì ẹni tí àwọn afojú tẹ́ńbẹ́lẹ́ wo ojú tẹ́ fi wo sátọ́sì ẹ̀. is just a cleaner a mosque cleaner ẹni tí kàn gbalẹ̀ mọ́ṣáláṣí ti ń jájà nǹkan àwọ̀ ti ń fapá ti ń ti ń ni ọ̀wà kú láwàá ọ ànábì ní bẹ́ẹ̀ kọ́ ọ̀ya ọ̀ya ní ìsìn ẹ mú mi lọ bí sáré wọ́n mú ànábì débi sáré rẹ̀ ànábì tó wá tún míì kì í sí lára. wọ́n kọ́kọ́ ti kírun kan sí lára tẹ́lẹ̀ nígbà tí wọ́n sin o wọn ò sí láì kírun sí lára o nígbà tí ànábì tó wá débẹ̀ ànábì tó wá tún ìrun míì kì sí lára nínú rìwáyà kan lórí ọ̀rọ̀ yìí àti wá sọ wípé kí n tó wá kírun sí la òkùnkùn wà nípa sàárè rẹ̀ nígbà tí mo kú kírun sí la tán ọlọ́run ti mú òkùnkùn yẹn kúrò ó ti sọ di ìmọ́lẹ̀ fún un àwọn sọ́ọ́bà àwọn àfáà wọ́n wá ní ṣe rí bí ẹni tí ń tọ́jú ilé ọlọ́run bó ṣe jẹ́ èèyàn pàtàkì lọ́dọ̀ ànábì bẹ́ẹ̀ náà ni ó jẹ́ ẹni pàtàkì lọ́dọ̀ ọlọ́run tí èèyàn bá ṣe iṣẹ́ tó yẹpẹrẹ jù lójú wa láti fi ṣe àgbéga ilé ọlọ́run kí la fẹ́ fi pe ẹni tó ń ṣe iṣẹ́ tó ga jù láti fi ṣe àgbéga ilé ọlọ́run tí ọ̀rọ̀ ẹni tí ó ń gbalẹ̀ mọ́ṣáláṣí tó bá mú mú láyà òjíṣẹ́ àlọ́ òde pé ànábì rí dájú pé àfìgbà tó ń lọ kírun sí lára kí wàhálà fẹ́ pé ẹni tó ń ṣe tó tún jù yẹn lọ sínú ilé àlọ́ jàmáà ẹ jẹ́ ká fi ilé ìkẹ́kọ̀ọ́ ohun táwa náà bá lè ṣe ohun tá a bá lè ṣe tá a fi sọ pé ilé ọlọ́run tá a ti ipa tí mò ń kó ń bẹ̀rẹ̀ ó mà ṣe kókó ṣé ẹ mọ̀ pé tẹ́ni tí ń gbálẹ̀ mọ́ṣáláṣí ẹni tí ń jájà ká wọ̀ ẹni tí ń fọlẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ pé tónítọ̀ ń bá kú láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì àmọ́ yọ̀ọ̀lẹ̀ lára mọ́ṣáláṣí yọ̀ọ̀lẹ̀ bẹ́ẹ̀ náà ni tẹ́ni tí ń sanwó dísù ẹni tí taba ní ẹ̀dáwó dísù o ẹni tí ẹ̀dáwó dísù lásìkò náà bá kú yọ̀ọ̀lẹ̀ tí wọ́n bá wá kú tí ò yóò kọ́tẹ̀ lára mọ́sálásí kí ló wí fọlọ́ ẹ́ àbọ̀ òní kú ni ọgọ́tọ̀ bá padà kú tí ò wá tí odidi mọ́sálásí láàfin ilé ẹ̀ láàfin ilé ẹ̀ lọ́nà kan sọ ọmọ pé ọlọ́wọ́ ṣàánú rẹ o ọlọ́wọ́ ṣàánú wa o ẹ dákun a ní ilé ẹ̀sìn míì yóò ṣe ilé àlọ́ ní ọjọ́ kan àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí wọ́n máa ń gbé ilé ẹ̀sìn wọn ga wọ́n máa ń gbé lárugẹ gan-an. ní ọjọ́ kan mo lọ sí àdúgbò kan ní ọ̀nà abẹ́ bíríjì sọ́ọ̀mẹ́lì mo á lọ kí ẹnìkan tòsí ibẹ̀ ẹni tí mo lọ kí n tòsí ibẹ̀ yẹn ìgbà yẹn ló ń gbé bẹ́ẹ̀ ẹni ọ wá nàka sí ilé ọ́fíìsà méjì ní ó ní sẹ́ríyà tó ní ilé méjèèjì ilé ọ́fíìsà kan ni yes ilé ọ́fíìsà kan ni ó ní ìyá tó ní ilé yìí ó ní òkè kí àwọn kí wọ́n pín ó ní sẹ́wárí sálẹ̀ wọn ìsàlẹ̀ kán máa fi ṣe owó tẹ́ bá ń gbà bẹ́ẹ̀ kán máa fi kán máa bóun fi ṣe àmójútó ṣọ́ọ̀ṣì implimenti àsọ́ọ̀lẹ̀ rẹ̀ yẹn wọ́n implimenti ẹ̀ nígbà tẹ́ni tí kìí ṣe mùsùlùmí torí pé òun ní ipa tó wọ́n mọ kó lórí ilé àlọ́ kó mọ̀ bá a parun kó mọ̀ bá a di dáyun kí la fẹ́ pe àwa tá a jẹ́ mùsùlùmí torí náà a ní ẹ̀sìn méjì àti mọ́sálásí kẹ́nì kọ̀ọ̀kan wa ká lè dájú a nípa tó lápẹẹrẹ tá a máa kó lára ilé àlọ́ ò eléyìí tí a bá ti ń kí wọn síbẹ̀ nípa a máa kó ìmọ̀ tí wọ́n dúró mọ́sálásí náà lọ́sàn-án àti tó àlọ́ òfin wá ṣe ìgbẹ́ dáadáa o ṣùgbọ́n alákàbámu wà bẹ́ẹ̀ hàmdí ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Ah, ìkéde pàtàkì